ìgbà láéláé àánú àwọn ọlọ́run dá ọ tó bí jésù ẹ̀sìn ó burú ẹ̀bẹ̀rẹ̀ ìhìn ọlọ́run èkè ọ̀sẹ̀ oríṣiríṣi igi lára igi líbẹ̀tì ìhìn ọlọ́run báálì hàn ọ̀dọ́ òmù lára ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn amúrúbọ ọlọ́run báálì eléyìí mú ọlọ́run bínú gidigidi síbẹ̀síbẹ̀ ọni wọn ò jẹ́ tọ ọlọ́run ọ̀jẹ́ olóòtọ́ ọlọ́run ọ̀hán bínú wọn ni wọn yìí ṣe ọnìkan náà wọn ò jẹ́ olóòtọ́ ọlọ́run ìhẹ́ tẹ́lẹ̀ ọlọ́run náà kì Èlíjà òkò tó jọ́kàn Èlíjà kí gbogbo ènìyàn ìpapọ̀ okion ŋo ŋo je olórí àwọn ènìyàn burúkú ŋo ìpapọ̀ okion ŋo ŋo je ènìyàn ìbọ òrìṣà báàlì àwọn òbí wọn ŋo lépa ọlọ́run tòótọ́ obi wọn ká sì yàn mú hin ọlọ́run méjì ọlọ́run bá jẹ́ ọlọ́run òtítọ́ ẹ̀ tẹ̀lé báwọn sì báàlì gan kí ọlọ́run ẹ̀ tẹ̀lé ọ̀nìyàn àwìn kankan èlejò àwìn ọ̀nìyàn ẹ̀ tẹ̀tí ilẹ̀ ọlọ́run tòótọ́ kémi tẹ̀lé lókè náà ọ̀nìyàn ìhí òrìṣà báàlì ọ̀jẹ́ irinwó ó tilé àdọ́ta ẹjọ nìkọ̀kan ra ŋa arúbọ ẹgbẹ̀bọ ní hórí igi ṣùgbọ́n ẹ mọ́ sànáhì ẹ kì í ọlọ́run rin èmi náà kì í ọlọ́run mi ń jẹ́ ọlọ́run tòótọ́ ọlọ́run ọni bá ti múná dáhùn ajẹ́ òun kọ́ ọlọ́run tòótọ́ ajẹ́ òun kí gbogbo ara hin gbogbo wọn á dáhùn hin hẹ́n wọ̀ wí rere òun wọ̀ wí iná kí gbogbo ara ẹ ṣe ọ̀run abọ́rìṣà báàlì ọ̀run náà tún ẹbọ wọn ṣe òkò tásìkò ọ̀kìhí báàlì ọ̀kìhí báàlì làtàárọ̀ ṣùgbọ́n báàlì àdàwọn ohun èlíyà múránṣe ẹyẹ àìbóyá abálì ṣiṣẹ́ lọ́wọ́ àbòhún ẹ kì í ókè àwọn abọ̀rìṣà baálì ọ̀jọ́jọ́jọ́ á kí amọ̀bẹ̀ amúyára wọn ṣùgbọ́n orí sàwọn àdàwọn torí orí sàwọn ẹ̀nàgbára gbanyigbanyin ọ̀kólìbẹ́ èlíjà hàn tẹrẹ gbogbo ní ọ̀hán yìí ẹ wò ó kó ẹbọ pẹpẹ wọn mọ́kùtà ṣe ọ̀hán àgbẹ̀ kó tó yí ká kókò orí ọ̀dà omi hígba mẹ́ta gbogbo ẹbọrin hàn kùn àti gbogbo kòtò wọn gbẹ́ èlíjà hàn àgbàdúrà ọlọ́run tòótọ́ ó hàn àwí olúwa ọlọ́run jẹ́ gbogbo wọn níwọ̀n ìmọ̀ ìwọ nìkankan ọlọ́run tòótọ́ jẹ́ ọmọ ìwọ mi tẹ́ẹ̀lé mi hó tìtọ́ mi wọ lójijì iná látọ̀dọ̀ ọlọ́run hàn rà á jó ẹbọ ó jó gbogbo rẹ̀ igi ó omi á jó òkúta okọ́ni ni á rí àrùbáhàn gidigidi ọ̀há wí olúwa ọlọ́run oníkankan ọlọ́run tòótọ́ ọ̀hán àgbà ọlọ́run tòótọ́ gbọ́ ahọ́n tẹ̀lé ọ̀hán olórí báàlì hàn tọ́ni hàn jẹ́ ọ̀hán kò hàn á pa wọ́n. wọ́n ní yìí ìtàn ẹ̀gbọ́ yìí inú ọ̀rọ̀ ọlọ́run káàtì kà òtítọ́ kọ́ ọ̀rọ̀ rìn eléyìí ti la ọdún bẹ́ẹ̀ èṣù kì í tán wọn jẹ èèyàn ò jẹ́ olórí ọ̀tá ọlọ́run pátápátá ọlọ́run rán ọmọ rẹ̀ ràyé ọ̀rọ̀ ọmọ ẹni jẹ́ ọlọ́run tòótọ́ orúkọ rẹ̀ nǹkan àpè jésù ó jẹ́ ọni rere síbẹ̀síbẹ̀ ó pẹ́ jìyà àkú torí amọ́tì jìyà láyìn kàbàkú tán jésù àmúwọ lọ hẹ́dẹ̀ ọlọ́run líbo dára rẹ̀ lẹ́yìn kò bàkú tán wọ̀bà gbàgbọ́ wọ̀ tẹ̀lé ọlọ́run tòótọ́ wíhàn ń dáríjì wọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ búburú wọn wọ̀ tíṣẹ́ agbáwọ̀ kó lọ́wọ́ agbára òkùnkùn torí ó jẹ́ ọlọ́run ọ̀nà nágbára ahọ́hùn wa. lí gbogbo àwọn babaga gbélégàrà pọ́nàngàn mìíràn hùn wa ìrìn àhùn wa ìgbà mìíràn ẹ̀pa ni ẹ̀jagun ẹ̀hẹ́n ìjọlé àṣàrà mìíràn àtẹ̀lé lónìí torí àbẹ̀rù oṣó àtọ̀nìyàn ìpidán àbẹ̀rù bóyá ẹ̀mí wọn yà bínú á sì bí àrà náà bẹ̀rù wọn ṣé gbogbo ẹ̀mí kó ṣe eye ẹ̀mí rere yá ẹ ẹ̀mí ìkọ́hàn tóbi re gbogbo ẹ̀mí òun kó dáhùn gbogbo orúkọ rẹ̀ kà ọlọ́run gbogbo ha ń jẹ́ ọmọ rẹ̀ ó hun wa ó rọ̀ mú gbogbo wa hun wa ó rọ́jí iye ńọ̀ rà ó rọ́kọ́ ra ńọ̀ hun wa hun wa mìíràn àrò hun wa ọlọ́run é hun wa ọlọ́run kó pọ́nà rẹ kí pọ́nà tòótọ́ farabalẹ farabalẹ̀ àtẹ́tí ọ̀rọ̀ rẹ̀ rọ́kọ́ra ó wí ńọ́ra orin wa ìkàrà jẹ́ ọ̀rọ̀ jì pọ́nà òhun wa ńọ́ra ó kọ́ra ńó yẹ á ṣe pọ́nà burúkú ó pa ọlọ́run ara hàn para náà ara ó pínra líyà kó lẹ́dẹ̀ ọlọ́run yà fẹ̀rẹ̀ sòtítọ́ téhàn mọ̀ téhàn tì láàánú làbọ̀ mú palára bá kíní ọlọ́run dára ó hàn fẹ́ràn ra ibi ọlọ́run fẹ́ tó ó rán ọmọ rẹ̀ jésù kristi na gbé láyé bí tènìyàn ó tójọ́ kan ọ̀nà rìn nínú ayé ọ̀pá ọ̀nì ṣùgbọ́n lókò kú ó gbáyé àìsẹ̀ ra jẹ ẹ̀sẹ̀ rí bí ògiri ikú jésù kristi ó wó ògiri jésù kú ń ra dúpẹ́ lọ́wọ́ tòró ń wọ okòrin ìwọ náà àdọ́mọ rẹ tòótọ́ àti yẹwọ tó bẹ̀rù ẹ̀mí òkùnkùn arùn ìbáwọ̀ ohun gan kẹ́mi oṣù nìtàn wọ̀ jẹ́ ẹ àfẹ́wọ́ mọ́pọ́nà ọlọ́run ó ti tó jésù fẹ wọ ihàn ìtọ́jú rẹ á gbàdúrà hi lójoojúmọ́ wọ wíwọ̀n ràn wọ̀wọ́ á tẹ́tí hi wọ jẹun jẹun ohun àwọn wọ̀ gbọ́nràn ọ̀rọ̀ rẹ ayé rẹ̀ ahọ́n yípadà agbára tuntun ìfẹ́ tuntun ìgbésí ayé tuntun wàá gbé ahọ́n dèbá wọ gbogbo ń hu aŋọ ìn wá òmìwò rà lọ́jà bẹ́ẹ̀ ìwọ kò ní kọ̀rọ̀ nígan ọ̀pọ̀ ni mìíràn ìlígàrà ẹ̀ gbé ìgbésí ayé ń àwí èèyàn jẹ́ hí ẹ̀mí yìí nàgbára lórí wọn ọlọ́run ti mú mìnira kó lọ́wọ́ ẹ̀mí burúkú hàn yìí jésù ti àmúra padà lókòkò ayé yìí hun wa ọlọ́run ti yí padà náà nínú bẹ́sù wa yìí jésù àti ọmọ ẹ̀rìn wọn ọ̀wọ́ náà ọkọ̀ ojú omi kékeré kan ààrẹ orílẹ̀-èdè yẹn pé gádàrà gbára jésù jáde ní ọkọ̀ ojú omi ọkùnrin kan wò ní ẹ̀mí àìmọ̀ nínú orí jésù ọkùnrin àwí ọ̀rọ̀ nípa rẹ̀ èé gbé nínú ilé ṣùgbọ́n àárín bí ẹ̀hí òkun ẹ̀hí ibi ẹ̀kẹ́ ọkùnrin èé gbé yá wo aṣọ kankan lọ́kùnrin síbẹ̀síbẹ̀ ọ̀fẹ́ tó burú gbogbo ọ̀nà ìgbé lílù líbẹ́ gbogbo wọn kí bárò àti nímọ́ ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kó gbìyànjú lílù yìí àti mú ọkọ ọkùnrin ìbalẹ̀ ọ̀mú iṣẹ́ ní amúdi ọwọ́ rẹ̀ àti ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n gbogbo rẹ̀ kì í já dánù yáàyè ọkùnrin kankan wọ́n dì mú gbogbo ìgbà lọ́hàn àti òru akékin ò banaru bí emú òkúta àti igi ẹmú yàrá rẹ̀ ẹ̀mí òkùnkùn òtí ọ̀dọ̀ sátánì yà òkì darí arákùnrin yìí nítòótọ́ òkì jésù lórílẹ̀-èdè ayé ó re orílẹ̀-èdè yẹn pé gádàrà láti ran arákùnrin ọwọ́ ọkùnrin ò ní ẹ̀mí èṣù nínú ẹ̀ òkò rí jésù ó fúré adéwájú àkànlẹ́ bí jésù fẹ́ ṣe lé ẹ̀mí òkùnkùn kúrò nínú ọkùnrin ẹ̀mí òkùnkùn nínú ọkùnrin ó kéèké tagbára tagbára ó kú ẹfẹ́ mú ṣe rá àti mọ̀wọ̀ ìwọ kí jésù ọmọ ọlọ́run wò ga jù ṣe lè ríran bẹ́ẹ̀ ìwọ nílera rebi àti ẹ̀jíyà jésù bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀mí òkùnkùn akérèkọ́ rẹ̀ ó dán àwíwọn jésù àwọn ní púpọ̀ kì í pé òun yóò wò yéye Buhari bẹ́ẹ̀ jésù àhọ́rọ̀ ayẹyẹmí jáde kó nu ọkùnrin ọ̀wọ́nú agbo ẹlẹ́dẹ̀ wò yéye àrùbá ẹlẹ́dẹ̀ wọ̀n ọ̀fúré awọ́nú omi àwọn kù ibẹ̀. òkèlè ìṣẹ̀lẹ̀ tán ọ ní ẹ̀mí èsùn ti jáde nú rẹ ó jókòó lẹ atẹ́ jésù bá ọ̀rọ̀ ó wọ aṣọ ọ̀rọ̀ rẹ̀ hàn àyàtọ̀ ìtìtẹ́lẹ̀ ọkọ̀ sí tán jésù wọnú ọkọ̀ omi ẹ̀hàn padà ọkùnrin rà bẹ jésù ayé jésù jẹ́ ntẹ̀lé torí wọn dúró tì ń abá gbé ṣùgbọ́n jésù àgbà ń bẹ́ ó hàn àwíhàn lọ́àdá rẹ̀ hàn ìwọ ṣàlàyé hàn ohun olúwa ti ṣe ń wọ ṣàlàyé hàn bóun èsì àánú rẹ̀ tó ọkùnrin hàn àpàdà rẹ̀ ibi gbé tẹ́lẹ̀ abúlé mẹ́wàá kìlí bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé hàn gbogbo wọn pátá ohun jésù ti ṣe ń gbogbo ọ̀nà kó farabalẹ̀ àgbọ̀n wí àrùn hàn yà hàn lólẹ́ẹ̀dẹ̀ abẹ́sù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí òkùnkùn ẹ̀ òkìyà kí yéṣù ṣe gẹ́gẹ́ bí ejò olóró lójúpọ̀nà kékeré ẹ̀dódéra àti gérajẹ́ jésù àánú ayé yẹn àti ba gbogbo iṣẹ́ èṣù jẹ́ gbọ́dọ̀ ṣe jẹ́ pé ẹ̀mí òkùnkùn ẹ̀ tóbi lílẹ̀ lìbẹ́ àrùn á ba jésù torí pé jésù jẹ́ alágbára ó rá láti gbára ẹ̀ lẹ́lọ́wọ́ èṣù gbogbo ẹ̀mí òkùnkùn ẹ̀ ọmọ ni jésù jẹ́ torí ẹ̀kẹ́ mú bàrù rẹ̀ ọmọ jésù ẹ̀ múyàwó tọ̀ àmújẹ wọn èṣù àti gbogbo ẹ̀mí wọn ràn lọ́wọ́ gbogbo wọn kí bàrù jésù akólèpọ̀nà èṣù àti gbogbo ẹ̀mí òkùnkùn ẹ̀ ló wíwọn jésù ràn wọ̀wọ́ jésù ti ṣẹ́gun èṣù àti gbogbo iṣẹ́ rẹ̀wọ̀n pátá gbàdúrà yìí jésù wíwọ̀n mú gbogbo ẹsẹ̀ rẹ lọ ó ní agbára láti ṣe hàn ní agbára láti gba ọ̀lọ́ èṣù ìyá ọwọ́dọmọ rẹ láéláé yánìjẹ́wọ̀ yìí ọba ti rọ́gbẹ́kẹ̀lé ọ̀rẹ́ mi mìfẹ́ wí kíní kàn ṣe pàtàkì hàn ǹjẹ́ wọ́n mọ̀ àbá ti ní ìṣòro àfẹ́ ọ́ni káàrin ràn wá lọ́wọ́ àlọ́ ọ̀dọ̀ babaláwo wọn ẹ̀ ń ràn wá lọ́wọ́ ìgbàmìrin àkógun àkókọ́ra torí agbára ẹ̀mí òkùnkùn wọ̀nyí ń wọ hánra ìgbàmìrin ara àrùbọ̀ ẹbọra wọ̀nyí torí ẹ̀mí òkùnkùn wọ̀nyí ọmọ ṣe ra ibi kankan ìgbà bá ṣe lé ìtàn ó rọ́ ṣe é ṣe ẹ̀mí òkùnkùn wọ̀nyí ń jẹrà yín gbà díẹ̀ ó rọ́ ṣe é ṣe láyìn ìgbà díẹ̀ àárí ẹ̀mí òkùnkùn wọ̀nyí ọ̀ràn àti bẹ̀rẹ̀ ṣẹ́ wọn ọ̀rẹ́ mi mo ti rí ọ nìkan pàtàkì òun ọ̀ràn àlọ́wọ́ lódodo ọ̀nì ó rá láti gbàrà lọ́wọ́ agbára èṣù orúkọ rẹ̀ kì í Jésù ọmọ ọlọ́run kìí ṣe jésù ní agbára àti ṣẹ́gun gbogbo agbára èṣù ìṣerá ìṣe ẹ̀mí òkùnkùn ọ̀ ní agbára àti ṣerá ìṣe torí àti kólìbẹ́dẹ̀ ọlọ́run gbogbo ra àkólìbẹ́dẹ̀ ọlọ́run torí ẹ̀ṣẹ̀ ra àti ṣẹ̀ torí pé àti ọkọ̀ lọ́dọ̀ ọlọ́run á ti ní iye tó tọ́ torí iye tó tọ́ ó rá láti ọ̀dọ̀ ọlọ́run nìkan ṣoṣo jésù kristi ò rá láti mú iye kó gbogbo ọ̀nà ọlọ́run wíhàn wà nínú ìwé rẹ̀ yí ọni bá ti gba jésù gbọ́ ó ní ìyẹn ọ̀tán ọni bá ti kọ jésù ilẹ̀ ilábẹ́ ìbínú ọlọ́run ò tóbi ọnìrìn bá ti kú ẹ̀mìrẹ́ alọ́run àpáàdì léṣu ẹ̀mí iye ó kí lé ìjọba ọ̀run ó wá látẹ̀dẹ̀ jésù nìkan ọ̀rọ̀ ní iye tuntun torí ó wá látọ̀dọ̀ ọlọ́run láti ìbí mìíràn wọ́n ti rí ìyàtọ̀ ẹ̀dẹ̀ jésù ó yẹ ẹ̀dẹ̀ mi gbogbo ẹ̀ràn ìṣiṣẹ́ àwọn àmú ìsinmi amúkórìn ǹjẹ́ wẹ̀ fẹ́ mọ̀ bí jésù ṣe wọ́n mú ẹ̀mú tuntun kó wá ó múra rẹ̀ àmúrúbọ ó múra rẹ̀ àmúhọgbéhe torí ẹ̀ṣẹ̀ ya ó múra rẹ̀ àmúrúbọ pàtàkì torí ẹ̀ṣẹ̀ ya lórígi àgbélébù ó kú torí ẹ̀ṣẹ̀ ya odidi ọjọ́ mẹ́ta inú nílẹ̀ á kú láì gba ọkú tán ó hàn àkálẹ̀ hàn pẹ́ láyè bẹ́ẹ̀ agbára rẹ̀ tóbi ó ní kọ́kọ́ ní agbára lórí agbára òkùnkùn ẹ̀ ó rọ́ mú gbogbo ẹ̀ṣẹ̀ ya lọ pátápátá ọlọ́run mú ìyẹnge nípẹ̀kun amúkó gbogbo ọnu ọ̀gbà jésù gbọ́ ọ̀bá gba jésù nìkan gbọ́ ń gba ọ̀la ọ̀bá gba jésù gbọ́ amú ayọ̀ àti àlàáfíà kò wọ̀ babaláwo yá ọ̀ mú ìyẹnge nípẹ̀kun kò wọ̀ àti àlàáfíà àti ayọ̀ bẹ́ẹ̀ gbẹ́kẹ̀lé jésù yípadà kò ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ̀nyẹn wàá gbé gbogbo ọkàn rẹ̀ gbé lé jésù gbàdúrà yìí wọ wí bẹ́ẹ̀ ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí jésù màá yí kó lọ èṣù hàn mo nígbàgbọ́ jésù kún ẹ̀ṣẹ̀ mi àti padà àjí bẹ́ẹ̀ màá gbọ́kànlé okun o. o ṣé àlàáfíà ń. àlàáfíà kọ́. kó ẹ ṣe bẹ́ẹ̀. hmm obìnrin lọ ilé babaláwo mọ̀mọ́ emere kì bá a já àgbẹ̀dọ̀ ràn lọ́wọ́. mo wòye yá ìrànlọ́wọ́ kankan ẹ̀fẹ́ ṣe ọmọbìnrin mo wí wọn bẹ́ẹ̀ ibẹ̀ tí wọ́n rí ìrànlọ́wọ́ ẹ̀fẹ́ ká. káàbọ̀ sọ rí bẹ́ẹ̀ àbí babaláwo ẹ̀ gáà eye ṣùgbọ́n mo ti rí ọ̀nìrànràn àlọ́wọ́ lódodo ó gá láti gbára lọ́wọ́ agbára òkùnkùn ẹ̀ pátá orúkọ rẹ̀ kì jésù kristi ọmọ ọlọ́run jésù ní agbára wọ́n ṣẹ́gun gbogbo agbára burúkú ẹ̀ bágajá hàn ó gá láti afẹ́ ọ̀nìràn lábẹ́ agbára ikú ká àti mú ẹ̀mí iye tuntun kó hàn. ha àtúndò ọ̀nà ìmùlọ́ọ̀nà ìyá ni pẹ̀kún bẹ́yìn ó kún mi pẹ́fẹ́ gbọ́. ọlọ́run wíwọ́n wà nínú ìwé rẹ̀ yíyọ́ ní ìbá gba jésù gbọ́ ó ní iye ní pẹ̀kun ọní ìbá ti kọ jésù ilẹ̀ ńlábẹ́ ìbínú ọlọ́run iye anípẹ̀kun yìí ó wá látọ̀dọ̀ jésù kristi ọ̀rọ̀ gbáyé tuntun lókè ọ̀bá gba jésù kristi gbọ́ jésù yẹ ya ọ̀dọ̀ mi gbogbo ẹran àti dẹrùn òwú lé lórí á ń àmú ìsinmi amúkó ọkàn yín. kábẹ́lì ti rọrí bẹ́ẹ̀. jésù kì í ẹbọ ohun gbogbo wa pátápátá láìkù ọ̀nìkan kan ó jẹ́ ẹbọ pàtàkì torí ó kú lórí àgbélébùú gbogbo wa ó kú torí ẹ̀ṣẹ̀ ra ṣùgbọ́n ojú kò ní òkú ẹ̀hàn tí láyé bẹ́yìn agbára rẹ̀ tóbi òun ní kò ní agbára lórí gbogbo agbára òkùnkùn rẹ̀ ó rọ́ mú ẹ̀ṣẹ̀ gbogbo ra lọ. ọ̀rẹ́ mi mo gbàgbọ́ jésù nìkan kò rán obìnrin lọ́wọ́ àtẹ̀mí bẹ́sù ara náà fẹ́ náyọ̀ bí tẹ́rẹ. ẹ̀hẹ́ ẹ bá ti gba jésù bọ̀ ayọ̀ àti àlàáfíà àjẹtìrin babaláwo yáà mú gbogbo kíní wọn ṣùgbọ́n ẹ bá ti gba jésù bọ̀ agbárinlá ọlọ́run mú ìyá nípẹ̀kun kó rà lọ́fẹ̀ẹ́ ló kà bá gba jésù gbọ́ ẹ̀ agbàgbọ́ bẹ́ẹ̀. òkè jésù ọmọ ọlọ́run lílé ayé òun wíwọ́n rà kẹ́yìn ọlọ́rọ̀ kan ẹ̀rá ríwo aṣọ wọn hun wa dáadáa ẹ̀ jẹ́ wọn hun wa lẹ́jọ́júmọ́ tálákà hàn ẹ̀rá ìperúkọ rẹ̀ lásàrù ó ń lójújú ní gbogbo ẹ̀hìn arúnpọ́nà ọlọ́rọ̀ yìí kì í gbé ìfẹ́ jẹ oúnjẹ ń bọ́ sílẹ̀ látòrí tébùrù ọlọ́rọ̀ yìí àwọn ajá ẹ̀rá fọ́n ojú rẹ̀ là òkòyà lásàrù hàn àkú alọ́họ́rùn rere òkò ọlọrọ ìkú ọ̀hí ọlọ́rọ̀ ìhàn alọ́họ́rùn àpàdì ẹ̀hẹ́n ìjọ libẹ. ó hàn àkéèké àyè mi ọ̀hún mórí kan omi ọ̀hún kan rí iná torí mi nínú àdáhùn kọjá rere ọlọ́rọ̀ hàn àdáhàn ìfẹ́ràn lásàrù arákùnrin márùn-ún láyé ńrọ wíńgàngàn ló torí bí burúkú mi gáà ń torí mẹ́fẹ̀ràn arákùnrin mi hàn gáhíbẹ́ bájọ́ ní okú kó wíńgàngàn ọ̀rọ̀ gbàgbọ́ eye òun kìdá ń ọlọ́rọ̀ rìn gbọ́ ọ̀bà tí mọ̀rọ̀ gba bíbélì gbọ́ ọ̀nà òmìnir do tó ní òkú jáde wà ní gbàgbọ́ jésù wí àwọn àtúmọ̀ yìí kò nù ẹsẹ̀ rẹ̀ àgbà ọlọ́run gbọ́ ọ̀bà kó tán wàhùn ti jí ara ẹ lọ́run jésù gan ó ti jí kó nínú òkú ó ti jìyà kú torí ẹ̀ṣẹ̀ ra lẹ́yìn ijọ́ kẹta ó jí àwọn ti kó nóòkù ọ̀ní bá yí padà kẹ́dẹ̀rẹ̀ abọ́ kúrò lọ́wọ́ yíyà ikú kéré ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ìyà nípẹ̀kun irú àwọn ọ̀ní bá gba Jésù olùgbàlà Jésù rọ̀ dọ́ni tuntun ń hàn mọ̀kàn tuntun kó ra mọ̀sẹ̀ bí ọkùnrin burúkú wọn á jìyà lọ́run àìsàn orí pójú ọlọ́rọ̀ ń kó mu lọ ọ̀run ó lọ ọ̀run torí ìgbà ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ìhàn tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run lásàrù á lọ ọ̀run rere torí ó jẹ́ tálákà ó lọ ọ̀run rere torí ó gbàrọ̀ jésù gbọ́ yí padà kúrò nẹ́sẹ̀ rẹ nínú ayé torí wọ̀ bàtí kú tán àti hàtùsẹ̀ ń wọ. ilé ayé ń àrà ó kúrú ṣùgbọ́n ayé ń àti ẹgbẹ́ lẹ́yìn àbàkú tán ayé ń ògún kọ lágbọ̀n nínú ni lẹ́fẹ́ gbé ìgbé sí ayé ń ògún. bíbélì wíhí kéré ọgbà ọ̀nìyàn gbénú ayé ajére gbogbo ayé ahọ́ ìmìrẹ́nù. mo ikú ní jésù mi kú òkè mo ìyá àwọn ọmọ ọlọ́run jẹ mo ké hallelúyà mo rán arìn ayọ̀ ìbànújẹ́ tán bẹ́ẹ̀ ti hún kún o. gbogbo wa. ìgbà ikú ní jésù mi kú òkè mo ìyànà ọmọ lọ́rùn jẹ́ mo ké hallelúyà mo rà ní ayọ̀ ìbànújẹ́ tán létí ń kún o. ọ̀nì bá ti ní olùwàlà ó ti lóhùn lílá jésù nìkan kó kún gbogbo ra ìkún òkú ikú òye akú ó ti mú gbogbo rà múrè torí rẹ kàbámu rántí inú adùn ṣẹ̀ṣẹ̀ ayọ̀ra àkún. Òkìyò òkìyò rántí ikú ní Jésù ẹ̀kú òkìyò rántí ìyá ọmọ ọlọ́run jẹ́ òkè hallelujah mo rà. okimurti ikụ mụiji esumiku okumuroti adighi ego nọmdi okumurti yaṅomuje tayi okumuruti kpikpa ṅụkpalayie nwoke alaelo ya ra ariya ayo ìbànújẹ́ tán bẹ́ẹ̀ ti hún kún o. gbogbo ra òkè ìrántí ìgúnrí Jésù mi kú òkè ìrántí ìyá ọmọ Ọlọ́run jẹ́ mọ́tò hallelujah mọ́ra rí àyọ̀ ìbànújẹ́ tán. bíbélì kò wípé ọni bá more ọlọ́run ó yẹ ń dúpẹ́ ọni bá more jésù ó yẹ kọ́ra lọ́wọ́ ukọ̀mú kan lórí mú núra dùn àǹjọ kíkúrin Jésù àkó. Ó pè mọ́ sí ìyàwó ọmọ Ọlọ́run jẹ́. Mo gbé àyèlúyà, mo wá rìn ayọ̀. Ìbànújẹ́ tán létí wọn. Ọlọ́run kò mọ̀ ṣe é. Ọlọ́run. ìwọ kó tóbi tóyìn bá wọ̀ mọ́ ṣe ìwọ kó nágbára tóyìn bá wọ̀ mọ́ ṣe ọlọ́run ọlọ́run wọ̀ mọ́ ṣe. kọ̀sílála ọlọ́run ọmọ ṣe. kí á dò ṣe. wọn kò tóbi tó ìbá wọ ọmọ ṣe. ìwọ kò lágbára tó ìbá wọ ọmọ ṣe. torí tèmi àgbà kú mi kú. wọ́n torí tira agbáyàrá jẹ́ wọ́n torí tira ọ̀kútọ́ ìwọ̀ lára wọ́n torí tira ọmọ adẹ́gùn léwọ́ wọ́n torí tira ọmọ tí ń kan kó wọ́ mú ọlọ́run wọ́ mọ́ ṣe ìwọ kó nágbára tó yìnbá wọ́ mọ́ ṣe. ìwọ kó tóbi tó ìbáwọ̀ mọ́ṣẹ́ o.